حرموا في جهنم حديث يجي عبد الله بن عمر أتي أبو هريرة رضي الله عنهم تمكبوا òun ni ó tọ́ka sí nǹkan kan pàtàkì nínú àwọn tó ní í ṣe pẹ̀lú ìran pàtàkì jùlọ ìrun tá a máa kí nígbà tó ń mú yẹn òun náà ni ìrun sọ̀lá tó gbòòrì àyílà ẹ rí i pé hadithi kọ̀dá kọ sọ̀lá tó àmọ́ ń pa àtúmọ̀ rẹ̀ tí a tún nísìnyí àti bí wọ́n ṣe lò láyà nàbà muhammad sallallahu alayhi wa sallam ìrún zuhuri ní túmọ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam anabi ni idà ṣitadda alḥaru idà ṣitadda alḥaru tóorùn bá mú tó gbóná jajaja fa abiridu wa sọlá ẹ lọ ìrún yín lára díẹ̀ ìgbà tí ó tutù ìtumọ̀ abiridu hàn ní sọ̀láàtì nìyẹn fa iná ṣídàtà xarri min bẹ́ẹ̀ ṣíjà hànàm anabi ní sọlọ́láhu alayhi wa sallam torí pé gbígbóná jẹjẹjẹ wọn min bẹ́ẹ̀ ṣíjà hànàm bíi ihò iná jahannama lórí mi ní àyìn kò túmọ̀ pé àtẹ̀bẹ̀rẹ̀ pé apá kan nù apá kan nù. No, kẹfẹ́yìí jahannama ni min níbí ni wọ́n ń pè ní lèjíǹsì ayé min jíǹsì fẹ́yìí jahannama gbígbóná jẹjẹjẹ òòrùn ìran kan náà lòun àti kíni ihò iná jahannam kọlọ̀nkọ́ mọ̀ sí wa ara àdìsí ni àwọn onímọ̀ ti mú pé lára àrùn tí islam fẹ́ fún wa kọ́dà béèyàn bá wà nílùú tí máa gbóná tó òun máa mú gẹ́gẹ́ bá a ti mọ̀ pé básìkò òun bá ti wọlé òun là nẹ́bí fẹ́ ká tètè kírun sọlọ́lọ́hu àríyá òsèlèm àmọ́ àyè wà nílùú tó òun bá mú pé kọ́dà ìrún zúrúri yín tí ó bọ́ sínú òun nì kọ́ láì bí ẹ lọ lára díẹ̀ dìgbà tí gbígbóná jẹjẹjẹ òun yìí tí ó fúyẹ́ díẹ̀ léyìí tí ò ní pọ̀ tí láàfin wa máa la alibrod tí òfin ní jẹ pa wà lọ́rùn lára títí yóò tún fi wá kọjá la eléyìí wá nu hadithi mi àná nàbí sallallahu alayhi wa sallam tá nàbí fi sàlàyé hadu ibrod anabi sàlàyé rẹ nínú hadithi náà pé hatta yakunu lilhitani zillun bí yẹn bá lọ́rùn àyílà lára nítorí pọ́ùn mú jajanjan ó ní àlà. kí láàlà rẹ̀ ni pé títí táwọn àgànná téèyàn gbà dé mọ́sálásí tí ó fi níbògì lẹ́yìn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ònkálukọ́ jáde láti inú ilé rẹ̀ wọ́n wá kírun ní mọ́sálásí anábọ̀ sallallahu alayhi wa sallam ohun ni pé gbogbo ibi tó ń kálukú wọn gbà kọjá bí ọba tí bògì kankan tí ráyè sá sí kí tó dé mọ́sálásí ni fún wọn. òun ni mọ̀ṣúrù ìbọ̀rọ̀dù fi dé pé ẹni sùúrù díẹ̀ títí táwọn àgànnà tẹ́ gbẹgbẹgbẹ wọn kọjá tí wọ́n fi ní tí wọ́n ní bòógì ẹ̀rì bí sátì lábẹ́ ìbòógì àmọ́ ìbọ̀rọ̀dù kò gbọ́dọ̀ wá jẹ́ pé àlásàrí ọ̀fẹ́ wa wọlé kéèyàn ní ìbọ̀rọ̀dù náà lòún ṣe àlàyé rẹ̀ wá nù hadithi pé ó bá ti di pé níwọ̀n bá táwọn ògiri tẹ́ gbẹgbẹ wọn kọjá tí wọ́n fi ní ìbòógì tẹ́ ráyè farapamọ́ sí. Si nípa bẹ́ẹ̀ ìbúrọ́dù yín kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. àwọn onímọ̀ wa wòye sí hadith yìí pé bàbá ní ká wo ló sún wọn sẹ̀ríà islam halil ìbúrọ́dù sunnatun amurukso alìbúrọ́dù sunnatun aw rukso ṣé sunna ni kéèyàn ṣe ìbúrọ́dù ni tó ìpẹ́ kọ́ dẹ̀ tí ọba ṣe ìbúrọ́dù a lè takò pé ìmáàmù lájọ́ ti ń líbi wá kírun mọ́sálásí yìí àárín kẹsẹ ìbúrọ́dù rí ẹ̀ ń fi súnà nàbí lẹ̀ sọlọ́lọ́ àṣàlẹ̀ amúrúkṣọ àbí rúkṣọ ni ìtumọ̀ rúkṣọ ni pé láti ṣe fúfúyẹ́ fún wa láwọn ibi tí iṣẹ́ ìbáàdà bá fẹ́ múnira lọ́wọ́ ìyàtọ̀ méjèèjì ni pé bá a bá ní rúkṣọ ni ìbúrọ́dù jẹ́ ó tún pé bẹ́ẹ̀ yẹn bá ní ọ̀mbrẹ́ńlá àbí bóyá wọ́n ti sákòfò lé tiẹ̀ títí tí ó fi dé mọ́sálásí kò wulẹ̀ ní gbanú bẹ̀ńlẹ̀ ṣídàtú hárì yóò fi máa jọ fẹ́ jahannam àjẹpẹ́ fi hákì ọba gbogbo àwọn tí wọ́n mọ́sálásí bá rí bẹ́ẹ̀ láàyò ṣàrọ̀ kò fi hákì yín alẹ́bọ̀rọ̀tù wọn ò láti wọn ò láǹfààní àti ṣe ìbúrọ́dù mọ́ torí ntọ́lọ̀ anábì torí ẹ̀ tó ní ká ṣe ìbúrọ́dù kò ṣe kíni kò bá wọn wọn ní tí ó gba òòrùn àbílẹ̀ wọn tí wọ́n èdè mọ́sálásí kò sí pé òun pa wọ́n irú àwọn eléyìí bábà pé rúksọ ni ìtumọ̀ ìyàtọ̀ láàrin ta bá pè ní rúksọ àbí súnà nìyẹn tí ọba sí rúksọ tí ọba sí sábà bí èyí dọ̀dí rúksọ bí n tí ọfà sábà bí ìní bá wà òun lèyìn ó fi wá ní ọlọ́run ṣe ń yẹ bí ìgbà yẹn wà lórí ìrìn àjò ọlọ́run ní màwùlẹ̀ kírun mẹ́rin ìrún méjì ní òkí láyé látà látàrí bẹ́ẹ̀ ọba ti sí lórí ìrìn àjò kò gbọ́dọ̀ pé nira kan mú un rákà méjì lòun wà kí kò sí sábà bíi orúkọ yẹn mọ́ nìyẹn. bọ́tà bá ní súnà ni a jẹ́ pé kọ́dà béèyàn ní ọ̀gẹ̀rẹ́ ńlá náà ọ yẹ kéèyàn ọmọ ṣe lẹ́kọ̀ọ́ lásìkò tí òòrùn bá mú jẹjẹjẹjẹjẹjẹ láti máa lọ ìrùn dúrì lára díẹ̀ gẹ́gẹ́ bíi ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kejì ni pé àwọn ìlú tí ó wá ti pé béèyàn bá dá àwọn ibìkan lágbàáyé lónìí gbogbo ohun tí oòrùn fi ń mú bẹ́ẹ̀ ní wákàtí ogún àti mẹ́rin tí ń jẹ́ òrùka àti ọ̀sán kan àwọn máa ń ní nígbà míì tó pé bóyá gbogbo ohun tó oòrùn ó fi yọ tí a pé oòrùn mú bóyá ló lè ju wákàtí mẹ́ta sí mẹ́rin lọ. gbogbo oòrùn wọn sì mú yìí náà oorun èèyàn débi tó oorun mú jẹjẹ ní ọmọ àpèjì wọn ò ní oorun irú àwọn ẹni báyìí ǹjẹ́ yóò ṣọ̀rọ̀ òfin hakihim al-ibrod bẹ́ẹ̀ bá ń kírun bẹ́ẹ̀ àbọ̀jẹ̀ ìmáàmù ń bẹ̀ náà tí yóò tún wá máa ṣe ìbọ̀rọ̀dù ń bẹ̀ náà àlùjáwáàbù ni pé là kò rí bẹ́ẹ̀ torí pé alḥukumu sharci tọ́ba ti wà mu'allal anabi bá ti sọ ilà tó fa ìdájọ́ sẹ̀ríà kan kọ́ídà sẹ̀ríà ni pé alḥukumu yadúró máa ìlàtìhí wùjúdán wà ádámà alḥukumu yadúró máa ìlàtìhí wùjúdán wà ádámà. ìdájọ́ sẹ̀ríà sálàyé bá wà pé ntọ́fà tó fi rí báyìí nì lópin ìgbà tí ntọ́fà ni bá wà á máa lò dájọ́ náà tí ọba sì ti ntọ́fà ni ìdájọ́ náà nílò mọ́ àwọn tí gbogbo ń tà nábì wí ń bí yìí pé fa inna shiddata al-harri min fayhi jahannam mímú gbígbóná jẹjẹ òrùn tọjọ bíi ìhóruru náà jahannama àwọn tí wọn bá nírú eléyìí kò sí sábà bí ìbọ̀rọ̀dù fún wọn nù nípa báyìí àwọn àlàyé táwọn onímọ̀ ṣe ń pa ìgbà wo ni èyí ó ṣe ìbọ̀rọ̀dù irun owó ti ní a ti sọ fúnra wa ìbọ̀rọ̀dù ọ̀tayọ̀ ọ̀run àyílà o ìbọ̀rọ̀dù tànàbí ni a ṣe kọta yọ ìrún ìrún húrì nínú masáìlù táwọn onímọ̀ tó ń sọ ń bẹ fíkì hadith yìí ni pé hal yushra'u ìbọ̀rọ̀dù fi salati al-jum'ah ṣé ìbọ̀rọ̀dù ìrún húrì nìkan ni àbírun tí máa rọ́pò húrì ń jọ jimá tá a mọ̀ sí ìrún jimá hal yushra'u fiha al-ibrad tá a mọ̀ sí ìbọ̀rọ̀dù ń bí òun náà ká máa lọ jimá láà kí bòógì ó fi dé èyí tó wà nù àwọn tó sọ́sún náà nẹ́bùà muhammed sallallahu alayhi wa sallam òun nípa nàbí òsè ìbúrọ́dùn jọ jimá anabi ose kini anabi ose ìbúrọ́dùn jọ jimá irun yòókù la anabi máa ṣe ìbúrọ́dùn nítorí kí ló fà á òun la ní alḥukumu yaduru máa ilati wujudan wa adama níta anabi sallallahu alayhi wa sallam tó torí ẹ̀ wí ni láti má fara ní àwọn èèyàn tí ó jáde wá mọ́sálásí wa kírun nùrùn bàbá wa wo ìbúrọ́dù jọ jimá ìnira ní ọ̀yà tún jẹ́ kò ní jẹ́ ìdẹ̀kùn torí pé nù súnà òní pé èèyàn gbọ́dọ̀ ti dé mọ́sálásí kọ́ làwọn tó bẹ̀rẹ̀ kútúbà nígbà bá tún wá ní bóòrùn ti mú jẹjẹjẹ tí ò sí fáànù tí ò sí kan ká tún wá dáhùn èèyàn jókòó kalẹ̀ nínú mọ́sálásí ẹni ó ti dé laago mẹ́wàá ẹni ó ti dé laago mọ́kànlá ẹni ó dé laago méjìlá káwá pàǹsẹ̀ ìbúrọ́dù ọ̀dà aago méjì àbọ̀ àtó kíjímọ́ ìnira lélẹ́ yìí ọfà yóò tako ntísárì tí èròǹgbà ọlọ́run àtànẹ́bì tó gbé sẹ̀rí àkàlẹ̀ nípa báyìí ni pé alìbọ́rọ́dù irun vóòrì ni láàfin sọ̀dá sí alùmọ̀ kò débi irun jimá o wàlláhu àlà so àhàdìsì wàhálà kọ̀ọ̀kan nù lónìí. أحاديث لكجي حديث أنس بن مالك رضي الله عنه عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة فليصلها إذا ذكرها لا كفارة لها إلا ذلك وتلا قوله تعالى أقم الصلاة لذكري ولمسلم من نسي صلاة أو نام عنها فكفارتها أن يصليها إذا ذكرها حديثي لني تقبلوا bíyàn bá gbàgbé bá a ti jókòó yìí nísìnyí kéèyàn kàn wá rántí lógìkì pé òun ò tí ì kálá sáré alásàrì àti kálásàrì nísìnyí ó ti ń bẹ̀rẹ̀ tó wákàtí méjì zakara hanu ọ̀rántí pé òun ò tí ì kírun abọ́rántí pé òun èkí rúurì abọ́kọ́dọ̀ òun èkí ìkásùbà kí èsì pọ́n màmá kò kí àmọ́ gbàgbé ẹ̀ẹ́kejì nínú ìwáyà imam muslim àwòrán màánà àbẹ́yẹn sùn. ó ní kó wọn kàn sinmi díẹ̀ lẹ́yìn ọkẹ́ zúrì tán ńgbà tí ó di ọwọ́ agbowó ọ̀dà ago mélòó ọ̀dà ago gbàgbé nìyẹn méjèèjì kí ni méjèèjì nínú islam ó ní anabi ní ma nasi àwọn náà ẹni ọba gbàgbé tí ò kírun kan lásìkò ẹ̀ àbó sùn tí èso oorun ńgbà tí aláàsárì kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí yẹn ló ń tẹ̀sẹ̀ fẹ́ sùn. àbẹ́yí tá anábìwá muhammed sallallahu alayhi tá anábì júwe pé oorun tí ẹni tí ṣe ìtọ́ni ń tọ̀ sétí rẹ̀ òun lẹni tí ó máa ṣe gbogbo ọ lè máa lóun ṣe nǹkan kan lóru ńgbà àṣùbà bá wá fẹ́ tó nìyẹn wá ó irú eléyìí kà ń wí o àmẹ́ni ó sùn ní abẹ́yẹn bọ́yọ̀ rẹ̀ ra ọkàn ní kó wọn sinmi díẹ̀ àbí kọ́ mọ̀ gbà tó ń gbé òun lọ àbúrò pé bògbà kan tó ń máa tají ọlọ́run ò pé kọ́ tají ńgbà náà àwọn eléyìí ní náà mà á ní ha ó tèèsì sùn gbàgbé ni o kèsì pé ẹni tóun náà máa máa tó sunrun tó mọ̀ pé oorun yìí ó súnmọ́ kó wọn máa jì sásìkò wọn. kílò eléyìí bá ṣẹlẹ̀ sẹ̀ríà ìsìláàmù ẹ̀sìn tí ó rọrùn ni anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábìnrin láàkà fárọ̀ tàláhà ìlà dáàlì kò nídìí kàfàrà kankan nǹkan tẹ̀ràn kan ni ọlọ́ wá ọlọ́run lòún ṣe ń fún yẹ fún ọ fọlì ha ìdá àdàkàrà ní kété tó rántí ni sádìde kọ lọ kì í ọlọ́run ní kọ́dọ̀ lẹ́sẹ̀ lákàfàrà nìyẹn kọ́dọ̀ oníkíni ọ̀ lẹ́sẹ̀ gbẹ̀ǹlẹ̀ ọmọ ẹ̀sán kàfàrà àmọ́ o fali sọ̀líhá ìdá zakaraha bọ́ ọ bá ti rántí àìtún wá pé ẹ̀ tí n bá darí òkè wọ́n wá ní kele ní gbàrà tó o bá ti lè rántí ni gbogbo ntọ́lọ̀ ti yọ̀ǹda rẹ tẹ́lẹ̀ rúfin alikọ́lá máa ní náà irú ẹni ó sùn nísìnyí tọ́lọ̀ lóhùn yọ̀ǹda fún gbogbo ntọ́ bá tẹ̀lẹ̀ lójú oorun ńgbà ọba ti tají túláàsì ní kò kírun àbọ̀ gbàgbé tẹ́lẹ̀ ọlọ́run lóhùn yọ̀ǹda rẹ àmọ́ ńgbà tó o ti rántí ni bọ́ ọba tó ń se nǹkan kan lẹ́yìn tó rántí yẹn ìgbà yẹn ló tó wá dẹ́sẹ̀ àmọ́ lópin ìgbà tó rántí ọlọ́run ní kọ́dà ọ̀ lẹ́sẹ̀ lákàfàrà tàláhà ìlàdàlì kò nídìí àwọn wákàfàrà kan kí irun tó gbàgbé ni lẹ́sẹ̀kẹsẹ̀ tó rántí láti dìde kó kí nínú àwọn masailu fìkìyà tó wá rọ̀ mọ́ hadithi wa yìí àwọn onímọ̀ wòye sí pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man nasiya sọláta aw nama anha ẹni ọba sún gbàgbé àbọ̀gbàgbéra kọ̀ọ̀kan tí kírun kan bọ́ba ti rántí àbí tọ́ba jí kọ́sáré kì í. arínú àwọn onímọ̀ tí wọ́n gbọ́ àdìsí yìí lọ bíi pé lil hadithi mafhumul mukhalafa. níta ń pè ní mafhumul mukhalafa ni ntọ́ tọ́ yàtọ̀ sí níta nẹ́bi wí yìí kò ní irú ìdájọ́ báyìí ò ní tọ́ sí i. kí ni ìtumọ̀ tí wọ́n wí ni pé man ta'ammada tarka salat ẹni tí ó sùn tí ó sì gbàgbé sojú ẹ̀ náà fi ń pèrun ọ̀rọ̀ àwọn èèyàn ti ń lọ mọ́sálásí ó sì jókòó ń gbádùn àròyé àbíṣe ìtọ́ nìkan ló tí àbíbì kan lọ́la wọn lọ àsìkò òun fi wá jáde sóun náà gbà tásìkò òun bá jáde tán ni wá sàrùn yìí pé òun ti wá sí tán wọn wá sàrùn nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wàmínhùn àzọ̀hìríyà àwọn àfa àzọ̀hìríyà bíi ibn hazmi kódà àwọn nìkan kọ́ wa sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala àti alimami ahmed bin taymiya rahimahullah wọn lẹni ọba máa ma fìrún lẹ tí ò kí tásìkò rẹ fi lọ kọmọ wulẹ kí ma ọlọ́run ò nídìí ẹ ma torí ọlọ́run kọjá pé mọta ti ṣe fún ọ ṣe é nígbà tó ní kó o ṣe é ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta pé ọlọ́run ní ẹ kírun òun sì fàsìkò tẹ́ kírun sí ẹni tó bá wá tó bá rí tó bá gbójúlé tó gbọ́ kẹsẹ̀ tásìkò òun fi ń wọlé tí ò kí i tásìkò yìí wá jáde ṣètọ́ni rẹ̀ ló kú lọ́dọ̀ rẹ̀ ní àbúrò náà lọ́wọ́ ronú ni àwọn onímọ̀ yìí ní kọ́mọ̀wòlẹ̀ kì í mọ́ tọ́rọ́ lọ́wọ́ nídìí irú òun bẹ́ẹ̀ mọ́ ó ṣe é ṣe kọ́lọ́hún ó foríjìn bọ́bá banújẹ́ tó tọrọ àforíjìn tó ṣe gbogbo ní bọ́yọ́ lọ́n lè yá bẹ̀ àmọ́ òun ní ọlọ́run ò nídìí ẹ̀ mọ́ ohun táwọn afá àwọn yìí wí nìyẹn arínú àwọn onímọ̀ tí àwọn náà ní fálì sọ̀lí àìdáàdàkárà ọ̀nà táwọn gbà wọ hadith yìí ni pé àá ẹni tó epo tiẹ̀ gbàgbé abẹ́ni tó sùn tọ́lọ̀ ní òun yọ̀ǹda rẹ̀ tòun ti bọ́lọ̀ sí lóun yọ̀ǹda pé kọ̀ lẹ́sẹ̀ iná ọlọ́run tó ní kọ́ sàn kọ́ sàn rùn yìí gbogbo àtọ́ bá jí àwọn lo eh, dalilu alimafumul awla pé a jẹ́ pé ẹni tọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda túláàsì ni kó wọ́n tiẹ̀ kírun nígbà tí ẹni tọ́lọ́wọ̀n ló ń yọ̀ǹda tí ò lẹ́sẹ̀ ọlọ́run ní túláàsì kọ́ padà kírun yìí yóò ṣe wá jẹ́ pé ẹni tọ́lọ́wọ̀n tiẹ̀ yọ̀ǹda rẹ̀ ń lọ́ yọ̀ǹda rẹ̀ ni ọ̀wá ní kírun ńgbà tó bá fẹ́ padà kí túláàsì ni kó kí àmọ́ lọ́wọ́ gbà ọlọ́wọ̀n ọ̀gbà àwọn náà ò lè sọ àmọ́ túláàsì ni kó ṣe kíni so nípa báyìí eléyìí ni eléyìí ó di ká mọ pàtàkì ká kírun lásìkò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí ni ọ̀mọ ewu ńlá ti ń bẹ́ ń bi eléyìí kọ́dà bẹ́ẹ̀ lómi ó kì náà ìgbà tó bá wù ní ó pàtàkì jùlọ nínú tí èmi gbọ́ àbí tí mo fura sí bóyá ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ̀ irú àwọn ọmọ ìyá wa àbáwọn ẹ̀gbọ́n àbábúrò wa tí wọ́n bá ń ṣe iṣẹ́ mọ́tò wíwá. bóyá taxi driver ń gbòòrò ọkọ ma láàrin wọn kọ́dẹ̀ ni ọba nírun òun náà ńgbà ọba tó gbẹ́sẹ̀ kúrò lórí tọ́tù tó gbé mọ́tò fẹ́ lòmíì ni ó tó lọ kí gbogbo sílé yìí òun la gbọ yìí nínú àwọn ní kọ́dà kírun ìgbà tásìkò jáde tí nídìí ó kí ò nídìí báwọn àwọn tó sì ní kí láwọn eléyìí fi ń yé wa pé àtẹ̀rùn kákírun lásìkò ẹ̀ ó ṣe pàtàkì ọlọ́run òfin akírun gbà tó wù adéko táwa láàmà wá wó gbà tá a bá fẹ́ ká máa kírun àfi kéyìn ó kì í lásìkò tọ́lọ́run bá ní kí kéyìn ó kì í. nínú àmọ̀tá fìkìyà táwọn onímọ̀ ronú ti ń pa àdìsí yìí ẹnìkan wọlé nísìnyí kí irun á sírì lọ́wọ́ ọwọ́ àti Allahu akbaru mi ti ń ka fáti àlọ́wọ́ àbí ń ka súra lọ́wọ́ lọ́ba rántí pé òun ò tí ì kí kíni òun è kí àyílà hadithi ní fali yusolliha ìdá zakara ha ńgbọ́ ọba rántí ẹsẹ̀kẹsẹ̀ ní kókì eléyìí ti rántí àmọ́ ń bẹ lórí ìrùn mi hali yaqta'u salatahu ṣé yóò gé wọn ẹ̀ kọsálámà kọsáré lọ kí àyílà tí ò kí kí torí níta bí ìdí yìí nù pé fálì sọlé ha ìdá zakara ha tábà wòye sí hadithi yìí èyí tó súnmọ́ jù ni pé kọjá òun yìí torí pé hadithi òrujú fálì sọlé ha ìdá zakara ńgbà ọba ti rántí ọlọ́run yọ̀ǹda rẹ kó tó rántí àmọ́ di mọ́mẹ́ntì ọba ti rántí ni ìgbà wọn ló tó dẹ́sẹ̀. kọ́dà bọ́ ọba wa ń kí àlásàrì lọ́wọ́ já làásàrì wọn bọ́ lọ wà chéǹjì àníyàn rẹ àmọ́ kọ́kọ́ já yàn náà èyàn jẹ́ chéǹjì àníyàn lórí irun tí ń kí lọ́wọ́ kọ́ mọ lẹ́pọ̀ bẹ́ẹ̀ náà àtàníyàn tó ti dà àti ọ̀kan lọ bẹ̀rẹ̀ kódò lè wá gúrì tó tí lẹ́yìn ń kálá sáré sálámà tí wọn náà sálámà tán ọ̀ wá kí kò kí afẹ́rẹ́ ìjẹ́ àwọn tó wí báyìí nínú hadithi náà wọ́n ti mú fálì sọ̀lẹ́ ha ìdáàdàkàrà lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti rántí ni kò sí excuse fún mọ́ àfi kó mú akókèrún kí ìmọ̀ ó sùn ni ìmọ̀ ó gbàgbé ni so eléyìí ni hadithu anas bin malik rabi allahu ta'ala anhu. عن جابر بن عبد الحديث ليك يتعلني عن جابر بن عبد الله رضي الله عنهما أن معاذ بن جبل رضي الله عنه كان يصلي مع رسول الله صلى الله عليه وسلم العشاء الآخرة ثم يرجع إلى قومه فيصلي بهم تلك الصلاة حديثي أتي كان تجبه سين هون بمعاذ بن جبل رضي الله تعالى عنه tọ́jú kóun ní ìmáàmù àwọn èèyàn rẹ̀ àtàlàyé fúnra wa bíi tí mọ́sálásí àwọn èèyàn mọ̀hádi wà sí mọ́sálásí ànábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ ni wọ́n ń pè ní masjidul kabilatẹ́yìn lónìí fẹ́ntọ́ bá lọ madina mọ́sálásí wọn ń pè ní masjidul kabilatẹ́yìn yẹn òun ní mọ́sálásí mọ̀hádi àtàwọn èèyàn ẹ̀ kókò tí wọ́n ń pè ńgbà náà ní masjidu bani salama masjidu bani salama ibẹ̀ ni mọ̀hádi bin òun náà lọ má alukur'ani jù nù wọn àmọ́ muhammed bin jabal gẹ́gẹ́ bí sọ̀hádà anabuwa muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n fẹ́ kó lọ́dọ̀ anabi ńgbà kan muhammed ó pèfà kó wọn wà lọ́dọ̀ anabi kó wọn kí gbogbo òun kó wọn bá kí ìṣáì pẹ̀lú anabi tán ni ó tó máa bọ̀ wálé àwọn èèyàn rẹ̀ náà tún wá dóde pàfi bí muhammed bá dé ká tó kí ìrun ìṣáì òun ní eh, jabir bin abdullahi yìí ròyìn wa yìí mu'adhi ama kírun máa rasulillahi sallallahu alayhi wa sallam al-isha al-akhira irun ìṣáyì gbẹ̀yìn ni èyí tí ṣe irun ìṣáyì mu'adhi ó ti kí lẹ́yìn anabuwa muhammad sallallahu alayhi wa sallam tuma yarji'u ila qawmihi yóò tètè wá lọ bá àwọn èèyàn rẹ̀ ní kébìlàtẹ́yì fọyùsọ́lì bíhìn tìlkà sọ̀la òun náà ni ó tún wá líbi wọn ní òkì irun hadith mọ́lá ti kà sẹ́yìn. ó ní báàbù tí àfa àmàkìrìsì ti mú àdìsí yẹn wá àdìsí ẹyọ kan ẹ ra wọn ní mímọ lè sọnà báàbù márùn mẹfà torí gbogbo ẹ tabarin ti ngba ta ka hadithi a ka ngba náà ngba ta ń sọ̀rọ̀ báàbù kìrá àti fi sọ̀dà àwọn kí lè yàn máa ké lórí wọn. àmọ́ kílò àfa makirisi torí ẹ̀ mú wá ń bì í ni masala tá à ń pè ní ìkìtìláfù nìyàj ìkìtìláfù ànìyàj káníyàn ìmáàmù kọ́ yàtọ̀ sáníyàn ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀ kí ni sẹ̀rí àwìn pẹ́ òun làfa makirisi ti mú hadithi wá ń bì í turpa anabuwa muhammad sallallahu alaihi wa sallam inna ma jọ ilal imaamu lè sàmàbí anabi ni pé kẹ́ ẹ máa wò kọ́ sí fàlẹ́ àtàkùtàlífù àlẹ́ yìí ẹ má ya pa ìmáàmù má forí kalẹ̀ kí ìmáàmù rẹ̀ ó tó forí kalẹ̀ má ń de kí ìmáàmù rẹ̀ ó tó dìde má kábàrà kí ìmáàmù rẹ̀ ó tó kábàrà. àwọn onímọ̀ wá wòye sí pé látàkùtàlífù àlẹ́ yìí ẹ má ya pa ìmáàmù yín ǹjẹ́ lè yí débi àníyàn àbọ̀tọ̀ nídájọ́ sẹ̀rí àti ń bẹ fún àníyàn torí pé nínú hadithi muhammed bin jabali yìí ọ̀dà wa lójú ń bẹ̀ téèyàn bá wo òye sí hadith yìí báwọn onímọ̀ ṣe máa fi inú ojú sùnùkún wo ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam a rí ń bẹ̀ pé ọ̀tọ̀ la níyàn tí muhazi dà ọ yàtọ̀ fáníyàn tí àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ dà lọ́nà wo ìrún ìṣáì ni muhazi ń kí lóòótọ́ ìrún ìṣáì làwọn náà sì ń kí àmọ́ ìṣáì tí muhazi ti ń kí yìí ìṣáì ni àbí ìṣáì náà ìṣá yìí náfìlà ni torí pé ọ̀ràn irun ẹyọ kan kò ní dọ̀ràn yàn lẹ́ẹ̀mejì lójúmọ́ kan àṣùbà ọ̀ràn yàn kan ni lójúmọ́ kan azuhuri ọ̀ràn yàn kan ni lójúmọ́ kan kọ́ràn yàn mí ò ni gbogbo mara kan ò ní í ṣe ọ̀ràn yàn lórí ẹnìkan nítorí mú yàn nígbà jẹ́ pé tàkọ́kọ́ wọlé ẹni tó kò jí ìdí ọ̀ràn yẹn òun ni bí wọ́n bá ní ó tún kí kì pé ìrùn ọ̀ràn yẹn kan wọ́n ni o kí lẹ́ẹ̀mejì àmọ́ bí yẹn bá ti kí ọ̀ràn yẹn kan bí sẹ̀rí àti ní ákì kò tún jẹ́ dandan fún un mọ́ ó tún tún ìrùn òun nìkí ó tún dijọ́ kejì nù. eléyìí fi ń yé wa pé ọ̀kan ni ó ṣẹlẹ̀ nínú méjèèjì tí muhammed bin jabali ń kí lẹ́yìn abiko kpe pé èyí tí ń kí lẹ́yìn ànábì lọ́ràn ẹ̀yàn èyí tí wọ́n ń kí ní tí wọ́n ń kí fáwọn èèyàn rẹ̀ ní kíni òun ni àwọn onímọ̀ ọ̀rọ̀ méjèèjì náà làwọn onímọ̀ wòye sí ara àwọn tó ní a ah, ó ṣeé ṣe kó ipá níyàn ni mohamed ń dà lẹ́yìn ànábì ńgbà ọba délé tó ń wá jẹ ìmọ̀ọ́mù torókò ń kí ìmọ̀ọ́mù ń bẹ̀ ni ọwọ́ tó wá di ìmọ̀ọ́mù ní tó ń dà níyàn yàn àwọn míì ní àà kò tèè ṣe bẹ́ẹ̀ muhazi ò ní wọn irun tiẹ̀ àti irun tà nẹ́bì kọ́ wá fẹ́ irun tà nẹ́bì ṣe nẹ́bìlà kó fi tara rẹ̀ sí ọ̀ràn yẹn ọ̀rọ̀ táwọn àwọn tó so léyìí àwọn lọ̀rọ̀ wọn jánà torí pé kí ni láyé sẹ́dẹ̀ fàlù ìnsán wà léyìí wájú kọ́ ìdá sẹ̀rí ànígbé yìnyín yẹn nẹ́bìlà tọ́ràn yẹn ń bẹ lọ́rùn yẹn ọ̀pọ̀lọpọ̀ ni ọmọ yóò náà lónìí ọjà àwẹ̀ rọmọdánà kì í san yọwà ló ń gbà àwẹ̀ àyà àyà mẹlẹbí òun gbà àwẹ̀ ọjọ́ mọ́ndé ọjọ́ kàmíìsì kéèyàn ó tó máa yan náfìlà nínú sẹ̀ríà ìsìlámù ọgbọ́dọ̀ mú kíni ọgbọ́dọ̀ mọ́ràn yẹn kú bí irun tá à kí náà ni kéèyàn má kí àyílà nísìnyí kọ́ wá náfìlà àyílà ló ń fẹ́ kí àbí náfìlà mẹ́gíríbì ló ń fẹ́ kí wọ́n bá yá wọn padà máa kí mẹ́gíríbì àá èèyàn máa mú ọ̀ràn yàn kú òná orí ọ̀rọ̀ ọ̀run la fi tẹ̀gbáǹpù ni afàwẹ̀ náà tẹ̀gbáǹpù kódé yìí ò nìkan kọ́ kọ́dà ń bi owó níná àwọn nàfàkọ́ọ̀tù kan bẹ tí sẹ̀rí àníwájibà ní ọ̀pọ̀lọpọ̀ kí ìpé ọ̀ràn yàn owó níná lónìí náà fìlà ní sáré mójútó kí wọn tó pè ọ síbi kan pé afẹ́ ṣe nǹkan báyìí ẹ̀yin náà wá dáwó sí i nínú fìlà tí èsì dandan agbọ́dọ̀ rí i pé ọ̀ràn yàn rẹ ti pé ẹlòmíì anáfàkọ̀ wájibà àdàzọ̀ òjáde yìí dandan ni kọ́ náwó lérà àwò rẹ lérí dandan ni kọ́ wá ń táwọn ọmọ rẹ ọ jẹ báwọn òbí rẹ bá wà láyé tí wọn ò lágbára àti ṣiṣẹ́ fúnra wọn mọ́ ọrùn rẹ ní jíjẹ múmu wọn wà àwọn eléyìí ní sẹ̀rí àpè ní anáfàkọ̀ ọ̀tún àlùwájibà kéèyàn wá fi gbogbo eléyìí lẹ́ẹ̀. kọ́mọ wa dáwó sínú ẹnfílópù wọ́n pè mí bí báyìí wọ́n pè mí bí báyìí ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó sọ orí di ìdí ni èèyàn fọ́ràn èèyàn lẹ̀ ńlọ sí kínní ńlọ yẹn náà bí nípa báyìí káfíà kéèkì wá síbẹ̀ ni àti rún ní àtàwẹ̀ ní àti nàfàkọ́ọ̀tì ní abẹ́ni tí ọ̀yọ́ zaka rúkúnù mínà arkanu islam kọ́mọ zaka lọ́rọ̀ èèyàn. àmọ́ ma pé ẹ lọ fún mọ́là ní fifty naira ẹ lọ fún ní hundred naira zaka tó sì jẹ́ dandan bẹ lọ́wọ́ ẹ̀kọ́ yọ nípa báyìí ẹ jẹ́ ká wòye sílẹ̀ yìí gbogbo tíṣẹ̀rí àbá pè lọ́rùn àyàn túláàsì ní kakọ́ múyún kú ò kọ́rọ̀ tó kọ̀rọ̀ náfìlà olófin jẹ́ pọ́ àwọn tó ní mọ̀háàbì irun tí ń kí lẹ́yìn ànábì lọ́rùn àyàn ọ̀rọ̀ wọn lọ́jà náà torí pé mọ̀háàbì ọ̀ nípa báyìí ajẹ́gbẹ́rún tí muhammed ń kí lẹ́yìn anábọ̀ muhammed sọlọ́lá ọ̀sọ́lám òun ni wọn ọ̀ràn ya ìṣá ìṣe èyí tí ń kí ńgbà tó dọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ náà fi lànà. ibi yìí ni mọ́sálà ìfìdáàfù níyà ó ti jáde bọ́bá wa jẹ́ bẹ́ẹ̀ àwọn tí ń bẹ lẹ́yìn muhammed ṣé náà fi lànà àwọn náà yàn àwọn ti kọ́ ọ̀ràn yàn tẹ́lẹ̀ àwọn èkì ajẹ́kọ́ ọ̀ràn yàn làwọn ń kí muhammed sì yan náà fi lànà ibẹ̀ làwọn onímọ̀ ti mú ẹ̀rí pé àtẹ́kọ̀sí tó burú àtàkùtàlífà níyàtò ìmáàmí àníyàtò ìmáàmùn. eléyìí ni wọ́n ń pè ní tàfíìsù làám àdìsù tó ní fàlà tàkùtàlífù àlẹ́yìí ilá fìníyàní tẹ̀lé ìlú káàsùmí wa tó jẹ́ àmọ̀ pé ẹ má yapa ìmáàmù o ọ yàtọ̀ fún ẹ má yapa rẹ̀ ń bi àníyàn ẹ má yapa rẹ̀ ń bi sẹ́tẹ̀ ń ṣe lórí àmọ́ bá níyàn bá yàtọ̀ sẹ̀rí ẹ̀sìlámù ọ̀kọ́ gẹ́gẹ́ bí àdìsí mọ́àdù nípa báyìí orí ẹ̀ làwọn afa wa gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́kùn òde lórí irú ẹ̀sìlámù tá a mú wálẹ̀ kan pé wọ́n ti ìmọ̀ọ́mù kí alásàrì lọ́wọ́ tí wò sì ti ká ilà kọ́ dà níyàn àyílà lẹ́yìn ìmọ̀ọ́mù tí ń ká alásàrì lórí àdìsí mọ́àdù yìí náà làwọn afa gbé lórí pé kí àníyàn ìmọ̀ọ́mù kọ́ yàtọ̀ fún ti màmúmù rẹ̀ ọ̀bà ń jẹ́ gẹ́gẹ́ bíi bin jabal awon kan ní bóyá bin jabal bóyá anabi ma anabi ọmọ pé ńlọ kí irun mi dépò tá anabi ó fi mọ̀ pé ìyẹn anabi làwọn yẹn àhà kọ́dà anabi màdébi gbọ́kan náà àwọn tí lẹ́yìn ẹ̀ wá ti rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́dọ̀ anabi wa muhammad nípa báyìí pa anabi ẹni kò sọ̀rọ̀ àmọ́ hàn pé ń tọ́ka pé bí kọ̀ǹdíṣàn bá fà á káníyàn ìmáàmù kọjàtọ̀ títí ẹ̀ǹtí ń bẹ lẹ́yìn ẹ̀ kò burú àmọ́lá tàkítàlì fún wa lẹ́yìn gbogbo tẹ́tẹ̀yàn máa ṣe lórí ìrun àgbọ̀dọ̀ yapa ìmáàmù wa òun la sọ débi sùdúdù sáwì pé kọ́dà bí ìmáàmù bá ń forí kanlẹ̀ kọ̀bùlì ọ̀rọ̀ á ní pínpín òkú dáràn yẹn mi ò sí lórí ìrun pẹ̀lú rẹ̀ túláàsì wọ́n náà ó ṣe kíni fọ́ forí kanlẹ̀ pẹ̀lú ẹ gbogbo tẹ́tẹ̀yàn ṣe lórí ìrun èèyàn gbọ́dọ̀ yapa ìmáàmù bẹ́ẹ̀ tó bí eléyìí jẹ́ ní hada wallahu alam sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Thank you. jama. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يا tí a bá béèrè òní pé ẹnìkan kírun lẹ́yìn ìmáàmù pọ̀tọ́ráta kan àbí méjì ti bọ́ fún un kó tó jọ ìyìn mọ́ lẹ́yìn tó máa pé bí máa mú bá sálámà òun náà ó ti yọ máa di ìrún. ibi jẹ́jẹ́ wá ń san gbèsè irun díẹ̀ tó kù yìí ẹnìkan bá tún ọwọ́lé ọba tí ń jẹun lọ́ba tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé jẹ́mi náà jàǹfà ní ìjọba kí ni ìṣẹ̀lẹ̀ ìsìlámù ń bẹ̀. ohun tí ó fa nínú mọ́sálà táwọn àbá àti sọ̀rọ̀ ń pa ẹ̀yìn òun ni pé ǹjọ́ ṣeéṣe kí èèyàn kan lórí ìrún ẹyọ kan kọ́dà níyàn méjì ìrún ẹ̀rọ kan náà káníyàn rẹ̀ ó sì máa jẹ́yìn kí ni túmọ̀ ẹ̀ ni pé ẹni tó wọlé tí ń kírun lẹ́yìn ìmáàmù tẹ́lẹ̀ kí làníyàn tó dà nù àníyàn kó ń kírun lẹ́yìn ìmáàmù ọmọ gbé àwọn kankan fún un gẹ́gẹ́ bí ìmáàmù sí ẹni tí ń bẹ ní ẹ̀yìn ìmáàmù at the same time irun kan yìí náà kì í sálámà lọ́ba tún di ọba tún di ìmáàmù ibi tí ìṣáàlù wà nìyẹn ló jẹ́ kí apá kan nú àwọn onímọ̀ nú àwọn àlọ́lá ìbòdò kí ẹ̀ wọ́n takò orú bẹ́ẹ̀ kò sí ní dán torí ẹ̀ takò ni pé lórí ìrun ẹyọ kan àníyàn gbọdọ̀ pé méjì ìwọ ni màmúmù nísìnyí ńgbọ́ tuntun ṣe díẹ̀ bàbá tún di ọ̀tún di ìmáàmù lórí ìrun kíkan náà nítorí àwọn òwú bẹ́ẹ̀ nìyẹn. àwọn onímọ̀ míì àwọn wò ń pé ata àníyàn pé mo fẹ́ kírun ìmáàmù ni mí ni àbí màmúmù ni mí ni kò níbi kíkọ́ tiẹ̀ dàníyàn pé àbí wọ́n ni màmú ni àbí wọ́n ni màmúmù tí ọjà àmọ̀ náà ni pé sóun wẹ nìkan kọ́ sí àbí wọ́n ń wò ọ́ kọ́ sí ni ọjà àmọ̀ bọ́yá ìmáàmù ni ọ́ àbí àbí màmúmù àti ẹ̀sìn wa ni láníyàn pé ìmáàmù ni ọ́ ni màmúmù ni wọ́n ní òtẹ́ẹ̀lì wọn àwọn eléyìí fara mọ́ pé irú béèrè tá a bá béèrè bàbá rẹ ní tí ọ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó lè jọyìn ẹni tí ń sàn lọ́wọ́ kó di ìmáàmù uh, advice tèmi ni pé torí àwọn àtibáàbò tó bá wà kọ̀wé àtọ́ba lágbára ṣẹ̀rí àfẹ́ká máa wòye sí i wọn là ń pè ní alukoroju alukoroju mẹnẹsẹ̀lá alukoroju mẹnẹsẹ̀lá. pé èyí tá a ṣe yóò mú wa kó nu bọ́yá ọ̀dà bọ́yá kọ̀dà òun ni ká ṣe kí ni òun ni ká ṣe nípa báyìí ẹni ọba mọ̀ pé nìyí ń ti ń kírun lẹ́yìn kan tẹ́lẹ̀ lọ́wọ́ di mẹ́nà fìlà àmì tí ọba mọ̀ tó fi jọyìn rẹ̀ tí wọ́n kì í kàkà yìí ẹ̀rọ rà ní ẹ̀sà dáhùn yìí ní kàkà lọ́wọ́ ọ̀hà ọ̀kà lóyún ìdí nípa. Thank you ẹlẹ́sìn ti wé kí èèyàn ó gbà pé ó ló ó dàgbà lórí òun òbí tuntun mi ó ti wá sí gbogbo ó wá sí ilé wọn bí ó hàn ó ti ó ti kí ó kí ní òbí àti ó hàn kí wọn bí wọn bí àti ó hàn kí ṣubú ìyàwó rẹ ó máa dúró irun yẹn kí padà láti orí ṣubú ìṣubú àbí yóò kà kí èyí. àbí yóò máa kí ṣubú ìmọ̀ ọ̀rọ̀ wọn ní ìgbà tó wọn bẹ̀rẹ̀. ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ nípa pé wọ́n láwọn gbẹ nìkan ṣiṣẹ́ tí ọkọ̀ ṣiṣẹ́ oṣù mẹ́ta tí wọn ò ní sanwó fún àbáwọn ní kó fún torí ìgbẹ́ là ń gbọ́ nítorí ọ yàtọ̀ ẹlòmíín bẹ pé pé ìjọba sanwó àmọ́ nítorí pé àwa la bọ̀ wá iṣẹ́ àwọn ò ní kówó fún ọ náà sì gbà bẹ́ẹ̀ nígbà tó dúró sẹ́ ń pàn pé oṣù mẹ́ta oṣù mẹ́rin gbogbo ẹni tó bá jẹ eléyìí òun ákìlì àmúwá lè ní ọ̀sẹ̀ lè bá inú ọ̀nà tí sẹ̀rí àníyàn ń jẹ owó ọmọ ẹ̀ lọ́mọ ẹ̀ jẹ́ ẹgbẹ́ rẹ̀ ń jẹ ìbàjẹ́ irú ọ̀nà bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí kẹ́nìkan lè máa ṣiṣẹ́ kẹ́yìn máa bu wẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀lẹ́ ọ̀ràn lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ àmọ́ ọmọ wa ṣiṣẹ́ ààyè oṣù báyìí ìṣẹ̀lẹ̀ ìsìlámù farama bọ̀dẹ̀ yìí tẹ̀yìn wí ni pé ní àwọn ìjọba àbílẹ̀ sẹ́wọ̀n gan ni wọ́n láwọn ò ní sanwó. wọ́n náà bí ní san ogun after three months yẹn tọkàn fún probation láfíà náà ó tàn sí three months. wọ́n padà sán ní mo fi lọ́ọ́ yẹ kẹ́ ẹ ṣàlàyé wọ́n padà sán ẹ kí wàá ní ìbéèrè. pé ṣé ó bá ìsàn ó bá ẹ̀sìn kéèyàn fihàn mú ẹ kátó mọ ìdáhùn sí yẹn ni pé lẹ́sẹ̀ láfta three months wọ́n bá láwọn ò ní ìjẹ̀ mọ́ ṣé wọ́n fún lówó oṣù mẹ́ta tó fi ṣe àbí wọn ní lórí agbọ́dọ̀ ìdájọ́ ìjọrí èdè ta kàlẹ́. láfta wọ́n wò ó pé ó lè lóògùn lọ́wọ́ Eh, irú oúnjẹ ewu yìí almost orí gbogbo ilé ayé irú ẹ̀ ti máa ṣẹlẹ̀ nípa pé afẹ́gba ah, ẹni yìí sẹ́ eh, pépà qualification nìkan la rí ọ̀pá ti yé báyìí ọ̀pá ti yé báyìí bóyá wọ́n bá àtẹ̀dáwò nìyí bóyá kíní kan ní àmà tó bá jòkó tí ń ṣiṣẹ́ lè mọ̀ bóyá irú ń tà ń fẹ́ ń bẹ ọba ti ń bẹ pépà rẹ̀ mú. àbí pépà lásán ni kò sí nǹkan kan ọlọ́run ò sì kọ pé ń kálukú ó ṣe ẹrùsù lórí yóò ṣe sọ owó rẹ̀ àwọn náà sọ owó wọn ni torí màá bá ti wá gbá yẹn pa fún ọ ní iṣẹ́ ọdún mẹ́wàá tó ẹgbẹ́ lẹ́yìn oṣù méjì wọn ti rí pé kódé eléyìí ò lè wúlò fáwọn ìjọ kan fún ọmọ wa san owó ọdún mẹ́wàá tó nípa eléyìí wọn kò sí tó burú ń bẹ̀ lẹ́yìn ó pé lẹ́yìn oṣù báyìí lẹ́yìn ìgbà báyìí látò kọ̀ǹfàmù rẹ o nígbà tá à ń dán ọ wò àmọ́ kò gbọ́dọ̀ sí máa ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ kò gbọ́dọ̀ sí máa ṣe ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ àyàfi tó bá ẹ pé ni ó ló ní ẹ fẹ́ gbà wọn ọ̀dà ẹ jẹ́ kó wọn wá tiẹ̀ ṣiṣẹ́ fún ìwò kẹ wò bí sẹ́wọ̀n kiri lẹ́yìn tóun bá ṣe fún yẹ báyìí bọ́ bá tẹ̀yìn lọ́rùn kẹ wá gbà wọn káwọn ọ̀sán yìí bí ọba ti tẹ̀yìn lọ́rùn ọ̀tẹ̀hún lọ́rùn ọ̀họ́ wà tẹ̀sùn lọ́bùnmí ẹ̀yìn òkú mo pé ń gbọ́ àlàyé yìí bọ̀dé máa wá títí a máa dán o ẹ̀ẹ́ wà ní sówó à ọ̀dà ìṣẹ̀lẹ̀ ìsìlámù ọ̀bà àmọ́ bọ̀dé kọ́ nẹ́sẹ̀sìrì pé iye owó tí ọgbà bẹ́ẹ̀ bá fún un sẹ́ náà lẹ́ẹ̀ máa fún un gbà tẹ̀ da owó ni bọ́ bá ti tẹ́ lọ́rùn pẹ̀tọ̀ a máa fún ọ ní tọ́ máa fi wọ mọ́tò àbá máa fún ọ ní tọ́ máa jẹ láàrin oṣù yìí ká fi wò bọ́yá ọ lè ṣiṣẹ́ wa àbó mi lè ṣiṣẹ́ wa tọ́ba ti pé láwọn méjèèjì ni wọ́n gbọ́ra wọn yé ń pa ilé yìí lẹ́nu eléyìí tẹ wípé tó bá dẹ́yìn oṣù mẹ́ta yìí wọ́n padà san owó rẹ̀ fún tó bá ti tẹ lọ́rùn oṣù tó burú mẹ́ bọ̀dé bí tẹ́ wúlé wà ní pé lẹ́yìn oṣù mẹ́ta yìí bọ́yọ̀ òun ló lóun ọ̀fẹ́ wọn mọ́ni àbáwọn ni wọ́n láwọn ò ní ibi ẹ̀ mọ́ni túláàsì owó oṣù mẹ́ta tó san yìí wọ́n bọ̀rọ̀ fún lẹ́gbẹ̀ẹ́ òun ló lóun ọ̀sẹ̀ mọ́ni àwọn náà ni wọ́n láwọn ọ̀sẹ̀ mọ́ni wọ́n gbọ́dọ̀ fún ní ẹ̀tọ́ oṣù mẹ́ta. nǹkan wò ni pé ṣé kò ti fẹ́ wọ ibi sẹ̀ríà ìsìláàmù pè ní aljahalatu walgara òun ti ṣe ọ̀mọ iye tó gbà sẹ̀ríà ìsìláàmù kọ̀ táwọn ṣiṣẹ́ lọ á máa sọ bọ́ bá ṣe tán lọ́pọ̀lọpọ̀ sí ìṣọ́pọ̀lọpọ̀ máa ṣe lónìí ọlọ́pọ̀ èèyàn báyà wá tún náà ti wá ṣe kinní ní táwọn ṣe lọ à. bẹ́ẹ̀ pé ńgbà tí òun bá wá ti fọkàn sí pé iye báyìí lọ́yẹ fún fún un bá parí iṣẹ́ ni wọ́n wá wò pé bẹ́ẹ̀ nǹkan tó kàn sí náà nù wà lọ́ wà dé òfin yìí ìṣẹ̀lẹ̀ ìsìlámù clear kò gbọdọ̀ sí kò gbọdọ̀ sí garam. nírú béèrè tẹ béèrè yìí á pé irú contract wo ń bẹ láàrin wọn. tọ́ba ń tà gbogbo àgbà yẹn ti sẹ́ ìjára ní ìṣẹ̀lẹ̀ àbílẹ̀ rẹ́ǹtì náà ìjára ní arọ̀ nìkan nù ìjára nínú sẹ̀ríà gbogbo ńtọ́ bá jẹ́ ìjára tó bá pé kọ́ńtrákì ìjára ni laabudamin maalumi yati ajọ ntẹ san fún lówó ọ̀yà ọgbọdọ mọ kótó ma bá tẹ lọ kọ́ra kótó bẹ̀rẹ̀ ẹsẹ̀ kèsì dandan ni pé kọ́ gbàgbà ni àmọ́ gbọ́dọ̀ ti mọ̀ pé sẹ́tẹ̀ gbé fún yìí iye báyìí ni ẹ̀ san fún un nítorí bá jẹ́ ìdára ni. sẹ̀ríà ìsìláàmù wa ní kọ́ńtrákì míì tá à ń pè ní alìjàhálà àbí alìjọ́ọ̀lù ìsìláàmù farama ọ yàtọ̀ díẹ̀ fún ìdára. kí ni yàtọ̀ tó fi yàtọ̀ ni pé alìjọ́ọ̀lù wàlìjàhálà òun ni pé kọ́dẹ̀ ní ma ẹ́kítẹ́ǹtì sẹ́tẹ́nitẹ́ bẹ̀ńsẹ́ yóò ṣe wàhálà díẹ̀ ni ó ṣe ní wàhálà kínkínní ni lápèjúwe nísìnyí mo fẹ́ mu omi nínú ilẹ̀ yìí bá ń gbẹ́ kànga kọ̀bá wa jọ kọ́ sí jígà bí kíni wọ́n ń pè yìí ó sì gbẹ tí òjò ẹsẹ̀ bàtà kan lọ omi bá dé àbọ̀ wa gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ ìjọ mẹ́wàá ní fi ń gbẹ lópin ìgbà tí ọba ti kún mi tó wù ní ń jẹ́ jàhálà nìyẹn torí jàhálà ni pé nǹkan báyìí mo fẹ́ o ẹnití ọba ṣe o nǹkan báyìí ní fún ọwọ́ ọtí wàhálà díẹ̀ ìwọ náà gbọ́dọ̀ pé a ah, mo rò pé jẹ́ ó nà ọ ní wàhálà ni lẹ́nu tó kàn gbé kínkínní òun ló di arí omi àtúnwò ah, ṣe wa sẹ̀rí ẹ̀sìlámù ọ̀fààyè gbà yẹn tọ́ba yìí pé jàhálà ni orí kọ́ńtàkì ti ń bẹ láàrin èèyàn òun ni ẹ̀rí rẹ̀ ní àyà sọ́rọ́tù yusuf nígbà tí wọ́n láwọn wá ṣùwà àbọ̀ ọba tó sọnù wọn ní wàlímán wàlímán já àbíhá ṣèmlú bàírín wà á nàbí ìdàrín jàálà nìyẹn. àmọ́ bíi tíkìní yìí wà ó bóyá wọ́n ti gbé kó ń lu yìí bóyá ó ti lọ káírò bóyá ó ti lọ bòmíì àmẹ́ni ọba lè mú wá gbogbo bí ọba ti rí i lahu himlu bàyìí dédé ẹrù tí ó kún àǹkúnmí kan lówó yàtá sàn kọba àwọn abọ́dé nkùnlé kó rí igbó ọba tán láwọn ń wá ọdẹ sọkẹ gbé ṣẹmúlòbà yìí rí kọba àti wá wá lọ kútú wenge kọ wá gbogbo ayé kó tó rí ọgbọdọ pé bàyìrù méjì ló kú tó wọn gbà ṣẹmúlòbà yìí tó ti fọ tó ti fọwọ́ sí kọ́tẹ́hùn lọ́rùn torí wọn náà ti wò ó pé ogbon tí ń ṣe ṣẹmúlòbà yìí kọba gbogbo ẹ̀ tí ń fi rí ìdí wí bí àpẹẹrẹ ń ta ní ọgbẹ́ kànga fọmọ experience wọn irú wàhálà téèyàn ti di bí gbẹ́kànga tó bí òdìjẹ́ ní kúkúrú nìyẹn pọ̀tọ́ bá gbé ìjára lé tó súnmọ́ jù ọba gbé ìjára ni èèyàn gbọ́dọ̀ mọ irú iṣẹ́ tí wọ́n bẹ̀ wọ́n ó sì gbọ́dọ̀ mọ èèlò ní òun ọgbà máa ti lọ bá yá ká máa sọ à ìṣẹ̀lẹ̀ àyíká mọ̀ fún àwọn ọmọ ọmọ. Eh, wọn lẹ́nu tó gbàgbé ọ̀run tó pè ọwọ́ magrebi ló tó rántí àbí ìṣáyà àbí lórí ọ̀sà padà rántí dé eh, kí wàá ní ìbéèrè yìí. Eh, òsè kọ́kàn dìde nínú àsìkò yìí ní ìsìnkọ́ kan tó ṣubú yìí. so eléyìí ohun ìtọ́ lẹ́sẹ̀ lẹ́jù òun ni pé ṣubú yìí nìkan tí ó kì yóò kì ṣubú yìí àti nǹkan tẹ̀lé ṣubú yìí. yorùbá anábọ̀ muhammadu sallallahu alayhi wa sallam àti kàánú àdìsí ọ̀ndàtìlá ṣáà níjọ́ tí àwọn ọ̀tá ìsìlámù bí ànábì lọ́wọ́ lọ́wọ́ kanda tí wọn kò sì kí wọn tó fi gbẹ̀yìn magrebi magrebi ti wọlé àmọ́ nígbà tá ànábì ọbẹ̀rẹ̀ sí ní sanyọ̀ ìwò lànábì kọ́ sí ápèrè tí wọn kì í lànábì kí báàdà lùkúlé wọ́pùtì magrebi lẹ́yìn tí àsìkò magrebi ti wọlé nígbà wa kí wọn sàn wọn tó kí magrebi eléyìí fi hàn wá pé ojú mi tẹ̀sí bọ́lọ̀ ti fẹ́ ká tó ìwọ̀n lóní àmàlì yẹn àsùbá ni ọwà káyọ tó kàn kó tó tẹ̀lé kálákálù tó tẹ̀lé kí magrib ẹ̀rí kejì ni pé ọwà nù hadith kan bá anáwó muhammadu sallallahu alaihi wa sallam lọ ọ̀rìn àjò wọn wá ní kẹ́nìkan ọmọ gẹ́gẹ́ àtà nàbí wa muhammadu sallallahu alaihi wa sallam mo bí ní èyí sun tóun náà mà pé ọlá ìpìlẹ̀ kó wọn má jí láti kọ̀kọ́ wá pé mọ́ náà máa ń sọ̀ láti mú ìwọ náà ó ṣe òògùn àbámọ́ bá anabi bá fẹ́ sùn bẹ́ẹ̀ nínú wọn anabi ọwọ́ àyàn ẹnìkan pé lónìí ìwò ní sùn tọ́ba dúró lẹ́lòmíín ló tún àyè rẹ̀ ọlọ́run ti ti tẹ̀yìn rọrùn lónìí kò nídìí à ń jẹ́ nìkan lẹ ẹ̀ra agbo alálàámà bí ansẹ̀ dín ọ̀sẹ̀ jà láàmú rẹ̀ tó láyé ìgbà àwọn àwọn onírú opportunity báyìí èèyàn kan ni wọ́n fi sí pé ìwọ ni ó jí wa bí àsìkò òun bá tó pàṣẹ àwọn ọ̀gbẹ́ni tí wọ́n ní ó jí àwọn yìí náà òun náà màgbà tó ń gbé wọn lọ àwọn ajẹ́ pé ànábì gan lọ́kọ́ jí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ kí ló jí ànábì náà ṣàràrà tó ṣàkóso ohun tó yọ tó ta sí ara anabi ló jí anabi torí kó ojú ogun wọn wà ọrẹ wọn lójú kó kálukú ó sùn bẹ́ẹ̀ ẹsẹ̀ wọn rìn àbẹ̀sìn wọn gùn sí sọ̀rọ̀ wọn ní orúkọ ẹ̀ nípa báyìí kí la fẹ́ lò ní pé nígbà tá a nẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀sọ̀là fẹ́ kírun kọ́dẹ̀ yìí tó jẹ́ náà fílà tí ì ṣera kàtẹ́ ìfàjírí ànábì ò pásítọ̀ ti kọjá lẹ́yìn tí Bilalu pẹ̀rù táwọn là nẹ́bì kọ́ kí nígbà tá a nẹ́bì kíra kàtẹ́ ìfàjírí náà ló gbogbo ìléyìn náà tó ń sọ fún wa pé afẹ́fẹ́ tíìmù náà kápò lòún léra wọn ọ̀ràn yìí sọ́dún bàbá yìí wẹ̀ ń bẹ́ ó kí gbogbo ìlú ìyọ́ wa fún gbogbo ìdílé wa fèrè ìdílé fún ọlọ́wà ẹ̀yàdó wa sọ́dọ̀ bá wa lọ́wọ́ muhammed wa ala alihi wa sahbihi ọ̀ pàṣẹ. ẹ àfa yìí ti ń rán mi létí látẹ̀kàn kí lẹ́yìn mo ní kẹ́ ẹ wọ́n láwọn kan wọ́n máa ń ta káàdì fóònù bóyá mtn àbí nǹkan kan ní wọ́n á lẹ́ àwọn mi ò mú ní one thousand lọ́wọ́ ẹnìkan wà ló ń ra ní nine hundred àti ní sẹ̀rí àwọn ń parí sẹ̀rí ọ̀bára mọ́ ká ta owó ká fi gbà tó kéré sí owó káàdì tẹ̀ mú kí ni kò sí yàtọ̀ láàrin káàdì mtn tí wọ́n kọ one thousand naira sí àti pépà tí wọ́n kọ central bank of nigeria tí wọ́n kọ one thousand naira ìtumọ̀ kan náà méjèèjì ìtumọ̀ rẹ̀ ni pé mtn jẹ̀wọ́ ní one thousand central bank nigeria jẹ̀wọ́ ní one thousand naira owó náà lè mú kí n tọ́ represent owó ni ọ yàtọ̀ fún atajà mtn ní ti tọ́ tajà ọjà rẹ̀ tọ́ ta one thousand ó lè pé orí òun wálé nísìnyí ẹ̀ máa rà ní two hundred ń tajà lọ́nà. àmọ́ ìtọ́ba rẹpẹrẹsẹ̀ntì owó téèyàn bá ẹ̀kíńjì rẹ̀ ọ̀gbọ́dọ̀ yíyàtọ̀ láàrin wọn. èyí ò nìkan kọ́ àwọn nǹkan máa dán nǹkan mí wo ń jọun báyà kò sí mẹ́ni ìsìn kọ́dà àwọn tí àwọn ọmọ ìyá wa àwọn àdìmọ́jì òdìbò ń tọrọ bára bí ni wọ́n sẹ́wọ̀n lówó. ẹ bọ́ba yìí pé <laughs> lè yẹn fún wọn. wọn ò ní sẹsẹ ṣe pé wọn ni kò dìsáìdì pé yé báyìí ló fún àwọn àwọn ò ti yọ ọ yóò náà bá Thank you.